ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín àsìkò ìsinmi ọjọ́ òní ìsinmi ayọ̀ ìsinmi ológo ló máa jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti tẹlifíṣàn Orísun ṣògo rẹni kejì Abíọ́nà lórúkọ tèmi ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹẹsẹ. DJ Kaywise tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká fi ìkọminú rẹ̀ hàn lórí bí jíjẹ́ ìlúmọ̀ọ́ká ṣe máa ń fún wọn ní owó bẹ́ẹ̀ náà ni kì í fún wọn láàyè láti ṣe ohun tó wù wọ́n ẹ jẹ́ kí a lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bí Sekinat Raji Ọláìdé ṣe jẹ́ eléyìí lábọ̀. Ìlúmọ̀ọ́ká DJ KY sọ ìkọminú tó máa ń rí gẹ́gẹ́ bí ìlúmọ̀ọ́ká pé àwọn gẹ́gẹ́ bí ìlúmọ̀ọ́ká ní oore ọ̀fẹ́ púpọ̀ ṣùgbọ́n àwọn kì í lè gbé irú ìgbé ayé tí ó wù àwọn nítorí àwọn ará ìlú. DJ Kaywise tí ó ṣe ayẹyẹ ìta gbangba kan ní kò pẹ́ kò pẹ́ yìí ní ìlú Ìpájà Àbẹ̀sán Estate níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn péjúpésẹ̀ sí sọ wípé jíjẹ́ ìlú mọ̀ọ́ká kì í ṣe ohun kékeré rárá ẹ jẹ́ kí a gbọ́. Um, we all also are human. gbogbo wa lèèyàn wà á ní ìdojúkọ àwa pẹ̀lú náà a ní nǹkan tá a máa ń là kọjá ṣùgbọ́n a kì í fi hàn síta fún wa torí àwa ni wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ní ọ̀pọ̀ ìgbà a máa ń ní ìpèníjà tiwa pẹ̀lú ohun tí kò dára nìyẹn tí a kò sì lè fi hàn síta gẹ́gẹ́ bí ìlú because we are so-called celebrities so that's just the clothes around it but. ní gbogbo ibi bó ṣe rí nìyẹn o èmi ni DJ KYS, mi ò dẹ̀ lè sọ ìgbà tí mo wà ní kékeré mo mọ̀ wípé màá dín ńlá ṣùgbọ́n mi ò mọ̀ wípé ọ̀nà yìí ni nígbà mìíràn tí mo bá jáde síta àwọn ènìyàn máa máa pariwo orúkọ mi Kaywise Kaywise ayọ̀ mi ló jẹ́ ṣùgbọ́n kì í jẹ́ kí n ní òmìnira ara mi àmọ́ o kò sí ohun tí a lè ṣe sí i torí ohun tí a nílò láti fi bọ́ ilé wa ni. lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó sọ ohun díẹ̀ tí ojú rẹ̀ rí ẹ gbọ́ síwájú sí i ó lè níbẹ̀rẹ̀ lóòótọ́ kò sóhun tó rọrùn ọ̀pọ̀ ìjákulẹ̀ náà la máa ń ní ọ̀pọ̀ àwọn èèyàn ló sọ wípé mi lè dìde láìsí àwọn ṣùgbọ́n mò ń tẹ̀lé ìran tí mo ní torí tí mo ṣe wà báyìí lójoojúmọ́ ni mo máa ń ṣe ohun tuntun láti dára ju ti tàná lọ ohun tí ó ń mú mi tẹ̀síwájú nìyẹn nínú iṣẹ́ yìí mo bẹ̀rẹ̀ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́rìndínlógún sẹ́yìn báyìí àti ń ṣe dáadáa sí i mo tètè bẹ̀rẹ̀ nítorí mo rí àlá mi mo sì pinnu láti tètè bẹ̀rẹ̀ ah, bí kò bá ṣe bẹ́ẹ̀ mi ò bá jókòó sẹ́yìn pé mi ò tí ì dàgbà tó bẹ́ẹ̀ ìyẹn náà lè ṣe àkóbá fún mi báyìí ọ̀pọ̀ ló mọ orúkọ mi DJ KY ṣùgbọ́n tí wọ́n mọ ojú mi another challenge that I faced was trying to. ìdojúkọ mi ni pé mo gbìyànjú láti forí mi síta káwọn èèyàn lè máa fún mi lówó tó dáa nídìí iṣẹ́ mi gbogbo èèyàn ló ń wá DJ KY ṣùgbọ́n wọn ò dá mọ̀ ó jẹ́ ohun tó le fún mi láti jẹ́ kí orúkọ àti iṣẹ́ mi kó papọ̀ nǹkan tí mo fojú mi rí pọ̀ ṣùgbọ́n mi ò lè sọ tán. lákòótán ó rọ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ láti tẹ̀síwájú nínú àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún un Sekinat Ọláìdérajú ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. adíje dupò sí ọ́fíìsì akọ̀wé àgbà ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ìjọ ìyẹn ìjọ Youth Council IYC káàkiri Thompson Yekere ti ṣèlérí láti ṣiṣẹ́ fún ìṣọ̀kan agbègbè ìjọ bí wọ́n bá dìbò yàn sí ipò akọ̀wé àgbà yanyan nínú ìdìbò eléyìí tí ó ń bọ̀ níwájú. Yekere ló sọ gbogbo eléyìí níbi ìpàdé àwọn ẹgbẹ́ náà tí wọ́n ṣe ní Sàgbámà ní ìpínlẹ̀ Bayelsa láti yan ìgbìmọ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ṣèlérí láti ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lórí ìfẹsẹ̀múlẹ̀ ìṣọ̀kan ẹ̀yà ìjọ́ ó nítorí bí kò bá sí ìṣọ̀kan ìdàgbàsókè tó tọ́ kò ní sí ní ẹ̀yà ìjọ́ tó jẹ́ agbègbè omi ó ní àwọn ẹ̀tọ́ kan wà tó yẹ kó máa ti àwọn lọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Bayelsa àti ìjọba àpapọ̀ tí wọ́n sì fi ń dùn wọ́n ó wáá rọ gbogbo àwọn ọmọ ẹ̀yà ìjọ láti fọwọ́sowọ́pọ̀ nínú ìfẹ́ àtìṣọ̀kan kí ìtẹ̀síwájú tó dára kó lè dé bá wọn. ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìdàgbàsókè olú ìlú ìpínlẹ̀ Imo ìyẹn Owerri Capital Development Authority onímọ̀ Innocent Ipazere ti ṣèlérí láti ṣe àtúntò sí olú ìlú ìpínlẹ̀ Imo pẹ̀lú ṣíṣe àṣeyọrí tó lọ́rìn lórí rẹ̀ láàrin ìgbà díẹ̀ nígbà tí Ìpamìzì ń bá àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún sọ̀rọ̀ ní kété tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Òwèrì ó sọ pé inú òun dùn láti darapọ̀ pẹ̀lú àjọ náà fún ìtẹ̀síwájú ìlú àti àwọn olùgbé rẹ̀ tó ń ti àwọn òṣìṣẹ́ àjọ náà ọ̀gá àgbà OCDA ọ̀hún ẹni tó sọ wípé àlá rẹ̀ ni láti rí wípé àjọ yìí jẹ́ àwòkọ́ṣe ó sọ wípé òun ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ òun òun sì kẹ́kọ̀ọ́ sí i lọ́dọ̀ wọn pẹ̀lú ìlérí láti máa gba àmọ̀ràn tó tọ́ ọ̀gá àgbà ìtúnṣe ọ̀hún sọ wípé bí àwọn òṣìṣẹ́ náà bá rí kùdìẹ̀kudiẹ kan nínú iléeṣẹ́ náà bóyá nínú ọ́fíìsì tó wà nílẹ̀ tàbí nípa ọ̀nà tí iṣẹ́ fi ń lọ kí wọ́n sọ ó ní kò ní ohunkóhun bẹ́ẹ̀ ni kò ní sí kọ́hunkọ́hun nínú bákan náà ni òun kò ní kọ àmọ̀ràn tuntun eléyìí tí wọ́n bá fún òun nítorí pé ó ṣe pàtàkì kí òun mú àlá gómìnà Hope Uzodinma ṣẹ èyí tó dá lórí mímú ayé ìrọ̀rùn bá àwọn ará ìlú. látàrí bí ìjọba ìpínlẹ̀ Kebbi kò ti lágbára láti san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà tó jẹ́ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigeria Labour Congress NLC ẹ̀ka ti ìpínlẹ̀ Kebbi ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun tó jẹ́ ọjọ́ kẹta oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí alága ẹgbẹ́ NLC ní ìpínlẹ̀ Kebbi comrade Umar alazan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tí ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ náà parí ìpàdé wọn pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ láti gbáradì fún ìyanṣẹ́lódì náà tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹta Alhassan ní àwọn pe ìpàdé ọ̀hún láti sọ àsọyépọ̀ lórí gbèdéke tí wọ́n fún ìjọba ìpínlẹ̀ Kebbi lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà thirty thousand naira àti pé gbèdéke ọ̀hún yóò parí ní ọjọ́ kejì oṣù kẹta bí ìjọba bá wá kọ̀ láti ṣe ohun tó tọ́ ìyanṣẹ́lódì tó lọ́rìn yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹta ó tẹ̀síwájú ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ti gba lẹ́tà láti wá fún ìpàdé pẹ̀lú ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ síbẹ̀ ìpàdé náà kò so èso rere táwọn òṣìṣẹ́ ń fẹ́ èyí yóò sì mú wọn tẹ̀síwájú lórí ìgbésẹ̀ ìyanṣẹ́lódì náà ẹ̀wẹ̀ nígbàtí alága ẹgbẹ́ Trade Union Congress TUC ní ìpínlẹ̀ náà Alhaji Hussein Yewa bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní gbogbo òṣìṣẹ́ ló ti gbáradì fún ìyanṣẹ́lódì náà eléyìí tí kò sì ní ní ìpadà sẹ́yìn rárá ìlú mọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Sọjí Ọmọ́táyọ̀ ti kọ̀mínú lórí gbogbo àwọn àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba tí wọn kò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ń lo àwọn àjọ yìí fi gba owó sí àpò ara wọn ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ Sekinat Raji Ọláìdé. àjọ tá à ń pè ní NGO ó pọ̀ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ǹjẹ́ gbogbo ẹ̀ la fi òtítọ́ pinlẹ̀ ǹjẹ́ gbogbo ẹ̀ gan-an láti ẹ̀rù pé ah mò ń ṣe kínní yìí láti yí ìgbé ayé òun yẹn padà dáadáa àwọn kan sọ pé àwọn ń ṣe fún opó àwọn kan sọ pé àwọn ń ṣe fún àwọn ọmọ iléèwé tá a bá ti bẹ̀rẹ̀ tá a bá ti lè polongo díẹ̀ báyìí tó bá ti lè rí ìrànlọ́wọ́ yálà lọ́dọ̀ ìjọba ni àbí yálà lọ́dọ̀ àwọn tó tún lè ṣe ìrànlọ́wọ́ fún wa lára àwọn gbajúgbajà àwọn tó ní ẹnu dáadáa lórílẹ̀‐èdè ibi tó pin sí nìyẹn o ẹlòmíì ń ṣe fún àǹfààní tara ẹni ẹlòmíì ò ní ìfẹ́ ọmọlàkejì nínú ó kàn ń ṣe ní wọ́n ti pọ̀ jù ṣùgbọ́n adúpẹ́ láwọn àwọn àjọ oríṣiríṣi tó ń jáde ń sìn tó ń ṣe ìwádìí dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́kọ́ sọpọ́ dáwọn àjọ lẹ̀ kò sí nǹkan tó jẹ́ pé ẹ mo ń dájọ́ lẹ̀ ẹ mo kọ̀ dálẹ̀ mo kọ̀ bẹ̀rẹ̀ ni nísìnyí tí o bá rẹ́gísítà dáadáa ìyẹn ìkíní o lè sọ pé o dájọ́ lẹ̀ o ìkejì mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba nǹkan táwọn EFCC tún ṣe ń sìn tó ń pè ní school mu tó ń pè nípa ọ̀rọ̀ money laundry àwọn náà láti ṣe ìwádìí kó o tó lè ní certificate wàá ṣe dáadáa ìyẹn túmọ̀ sí pé tí àwọn eléyìí tá à ń ṣe ìbóyá pé á lè yọ àwọn pẹ́pẹ́ àwọn àsáwọ̀ àwọn onírọ́ wọn á yan wọn kúrò nínú àjọ tá à ń pè ní NGO lórílẹ̀ Nàìjíríà. Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ nígbà tá a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ máa kó ìkàlẹ̀ lọ́dẹ̀ o.